mo kí wa káàbọ̀ sí ìkànnì èdè yorùbá dùn ká ẹ ṣe tí ẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí níbi tí a ti ń kọ́ ara wa bí a ó ṣe mọ̀ sí i nípa èdè wa èdè yorùbá èdè tó dára láwùjọ èdè tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ẹ káàbọ̀ sí ìkànnì yìí ohun tá a ó gbéyẹ̀wò lónìí ni òwe yorùbá tí í ṣe yorùbá proverbs lédè gẹ̀ẹ́sì sọ fún wa nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ ṣáájú wípé ìsọ̀rí mẹ́ta ni a pín èdè yorùbá sí èdè àṣà àti ìṣe yorùbá àti lítírésọ̀ èdè yorùbá abẹ́ èdè ni òwe tí a fẹ́ kọ́ lónìí wà yàtọ̀ tẹ̀síwájú láti máa sọ oríṣiríṣi àwọn òwe tí a ní ní èdè yorùbá ó yẹ kí a mọ ìtumọ̀ òwe kí ni ìtumọ̀ òwe òwe ní ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó ń fi ọgbọ́n àti ìrírí àwọn àgbà àtijọ́ hàn nínú òwe la mọ àwọn ìrírí èyí tí àwọn àgbà àtijọ́ ní òwe ló ń fi hàn wá ọgbọ́n àti ìrírí àwọn àgbà àtijọ́ yorùbá bọ̀ wọ́n a máa ní wípé àgbà ò ní tán lórílẹ̀ o bẹ́ẹ̀ ni àgbà ṣe pàtàkì tó bá ní àgbà nílé tó bá lọ sí ọ̀dọ̀ wọn tó lọ wádìí àwọn nǹkan kan nípa ìrírí èyí tí wọ́n ti ní kọjá má bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé rẹ̀ fún ẹni tí ó wá béèrè rẹ̀ àgbà ó ṣe pàtàkì ní ibi gbogbo nítorí yorùbá bọ̀ wọ́n ní bí ọmọdé bá ní aṣọ bí àgbà kò lè ní àkísà bí àgbà láéláé kò sí bí ọmọdé ṣe lè gbọ́n tó kò lè gbọ́n tó àwọn àgbàlagbà. bákan náà ni a ní láti mọ̀ wípé ní ilẹ̀ yorùbá ọmọdé kò gbọ́dọ̀ pa òwe níwájú àgbàlagbà ibi tí àgbàlagbà bá wà ọmọdé kò gbọ́dọ̀ pa òwe ṣùgbọ́n tó bá pọn dandan kí ọmọdé náà pa òwe ó gbọ́dọ̀ sọ wípé ó ṣe tó tó bí òwe lẹ́yìn ìgbà tó bá pa òwe náà tán àwọn àgbà wa sọ fún wípé wàá pa mí. ara ìbọ̀wọ̀ fúnni ní ilẹ̀ yorùbá ni ṣe mọ̀ pé yorùbá láṣà yorùbá yìí kàn ṣe nǹkan pé a kàn ṣe é ohun àkọ́kọ́ tí a gbé yẹ̀wò lẹ́yìn tí a ti mọ ìtumọ̀ òwe ni ìwúlò òwe ǹjẹ́ òwe ṣe pàtàkì ǹjẹ́ òwe tiẹ̀ wúlò fún wa gan láwùjọ wa kí ni ìwúlò òwe à ń fi òwe gbani nímọ̀ràn à ń fi òwe kìlọ̀ fúnni à ń fi òwe ṣàlàyé ọ̀rọ̀ à ń fi òwe báni wí bẹ́ẹ̀ ni a sì máa ń fi òwe sọ ọ̀rọ̀ ìṣírí fúnni báyìí ẹ jẹ́ kí a bọ́ sí àpẹẹrẹ òwe yorùbá òwe yorùbá pọ̀ a kàn fẹ́ mú díẹ̀ lára rẹ̀ ni òwe àkọ́kọ́ tí a ó gbé yẹ̀wò ni a kì í ní kọ́ ọmọ má dẹ́tẹ̀ tó bá ti lè dá inú igbó gbé a kì í ní kí ọmọ má dẹ́tẹ̀ tó bá ti lè dá inú igbó gbé ìyẹn ni wípé bóyá ẹni tí wọ́n ti ń sọ̀rọ̀ fún tí ò gbọ́ tó bá yá wọ́n lè sọ wípé ok o àyè ní kọ́ ọmọ má dẹ́tẹ̀ tó bá ti lè dánú igbó gbé tàbẹ́ni tó ṣe pé wọ́n ti ń sọ̀rọ̀ ọmọ tó bá jẹ́ bí ọmọ aláìgbọ́rọ̀ tàbí tẹni tí wọ́n ti ń kìlọ̀ fún ṣùgbọ́n tó dàbí wípé ó ketí ikún sí ohun tí wọ́n ń sọ wọ́n á sọ wípé àìní ọmọ má dẹ́tẹ̀ bó bá ti lè dánú gbógbé òwe mìíràn ni inú ilé ẹni láti ń jèkúté onídòdó ìyẹn ni wípé èèyàn máa ń bo ara èèyàn ní àṣírí ni tí ohun kan bá tẹ̀ wá tó ń ṣẹlẹ̀ kì í ṣe wípé kéèyàn gbé lọ síta kó lọ máa sọ fún ará ìta ohun tó ń ṣẹlẹ̀ sí nínú ilé rẹ̀ inú ilé ẹni láti ń jẹ èkúté onídòdó òmíràn ni mọ̀wáfóníwà ní jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ní ìgbà kan wọn a máa sọ wípé ìwà jọ̀wà ní jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ara àwọn òwe tó ti yí padà ni nítorí pé nísìnyí o mọ̀wáfóníwà ní jẹ́ ni àtẹ̀yàn bá ti mọ ìwà ọ̀rẹ́ ènìyàn tàbí èèyàn mọ ìwà ọkọ tàbí ìyàwó èèyàn èèyàn ò ní máa jà kò pọn dandan kí ìwà ọ̀rẹ́ jọ ara wọn tàbí ìwà ọkọ àti ìyàwó jọ ara wọn kan tó lè gbé pọ̀ ní àlàáfíà òwe mìíràn ni irú ìgbín ní ègbín irú ahun ní rahun he yorùbá gbàgbọ́ wípé tí ìwà ènìyàn kò bá jọ ara wọn wọn ò ní jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ kò sì rí bẹ́ẹ̀ òwe àpẹẹrẹ òwe mìíràn ni àgbà tó jàjẹ ìwẹ̀yìn ni yorùbá délé tí ènìyàn bá jẹ́ àgbà kó fi ara rẹ̀ sí ipò ọ̀wọ̀ kó fi ara rẹ̀ sí ipò àgbà kí àwọn ọmọ ẹ̀yìn kí wọ́n má bàa rí fín kó má hùwà tí yóò mú kí àwọn ọmọdé rí fín. àpẹẹrẹ òwe mìíràn ni àtọ́rẹ́ àtìkà ọ̀kan kì í gbé ìtumọ̀ èyí ò tiẹ̀ farasin rárá kò sí ohun tí ènìyàn ṣe tí kò ní gba ẹ̀san rẹ̀ kò bá jẹ́ ire kò bá jẹ́ ibi ṣùgbọ́n ó dára kéèyàn ṣe ire nítorí pé ẹ̀san ire a máa mú ní ẹni dùn ju ẹ̀san ibi lọ. àpẹẹrẹ òwe mìíràn ni béèyàn ò ṣe ohun ètìfùn kò ní kíyèsẹ́kù lé kí ni Yorùbá ń pè ní ètìfùn ètìfùn ni ohun ìdọ̀tí so ó túmọ̀ sí wípé bí ènìyàn ò bá ṣe ohun ìdọ̀tí kò ní máa kíyèsí ẹ̀kú lé téèyàn bá ṣe ohun ìbàjẹ́ téèyàn bá ṣe ohun tí ò dára kò ní máa funra kò ní máa funra wípé ah àbí wọ́n ń sọ̀rọ̀ mi ah àbí wọ́n ń wò mí ah àbẹ́mi ni wọ́n ń bá wí béèyàn bá ti ṣe ohun ètìfùn kò ní kíyèsí ẹ̀kú lé òwe mìíràn ni ọba ránni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣeé kàn odò ọba ò sì ṣeé rọ́ọ̀lù ó wà complicated ìyẹn ni wípé ọba ránni níṣẹ́ ẹni tí ọba sì rán níṣẹ́ yóò gbanú odò ọba kọjá ṣùgbọ́n odò ọba ti kún iṣẹ́ ọba sì rèé kò ṣeé kọ̀ odò ọba tó kún kò sì ṣeé rọ́ọ̀lù kí lẹni tí ọba rán níṣẹ́ fẹ́ ṣe ó túmọ̀ sí ohun tí ó dojúrú tí ènìyàn ò mọ ohun tí yóò ṣe nípa rẹ̀ wọ́n á wá dorí kodò báyìí pé ah ọ̀rọ̀ yìí wá di ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò sékọ̀ bẹ́ẹ̀ lodò ọba ò sì ṣe é rọ́lù kí làá wàá ṣe báyìí <laughs> bí ọ̀rọ̀ bá ti dojúrú tí ènìyàn ò mọ ojútùú rẹ̀ ò ní wọ́n sábà máa ń pa irú òwe yìí ìbéèrè mi wá ni wípé kí ni kí oníṣẹ́ ọba ṣe ẹ̀yin tí ẹ̀ ń wo òwe yìí ẹ dá mi lónìí abẹ́ fọ́nrán yìí kí ni oníṣẹ́ ọba fẹ́ ṣe kó lè padà lọlé láti lọ sọ fọba pé à odò ọba mọ̀ mi mà kọjá odò ọba sì kò ṣeé rọ́ọ̀lù kí ni oníṣẹ́ ọba fẹ́ ṣe òwe mìíràn ni ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé yorùbá gbàgbọ́ wípé bí kú ilé ò bá pa ni tòde ò lè pani òwe mìíràn náà ni yorùbá gbàgbọ́ wípé kí ohunkóhun tó ṣẹlẹ̀ sí èèyàn á jẹ́ wípé ẹni tó mọ èèyàn òun ló lọ sọ àṣírí ohun tó ń lọ nínú ayé ẹnìyẹn tàbí nínú ilé ẹnìyẹn sí ìta ni wọ́n ṣe máa ń sọ wípé bí kulé ò pani tòde ò lè pani wọ́n á tún sọ wípé ẹ̀yìn kulé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé bẹ́ẹ̀ ni wọ́n tún sọ òwe míì wípé kòkòrò tí ń jẹ̀fọ́ ààrẹ ẹ̀fọ́ ló wà òwe mẹ́ta ni mo ti papọ̀ mọ́ra wọn Ọlọ́run ní jẹ́ ká fi ọ̀tá ṣọ̀rẹ́ bẹ́ẹ̀ la ò ní fi ọ̀rẹ́ wa ká fi ṣe ọ̀tá ìyá bàbá mi a máa gba àdúrà kan pé ọ̀ọ́ni tẹ́nítìkà àdúrà ńlá ni o Ọlọ́run ní jẹ́ àtẹ́nítìkà òwe mìíràn ni ajá tó mèrè sá ni wọ́n fi ń lé ehoro sẹ́wọ̀n <laughs> pé ehoro ehoro máa ń sáré gan ehoro fast very fast an animal ó máa sá lọ pàpàpà ìyẹn ni wípé ẹni tó mojú tí ọ̀rọ̀ ò la fi ń lọ ẹni tó mọ̀ nípa nǹkan ò la máa ń gbé tọ̀ lọ. àpẹẹrẹ òwe mìíràn ni àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ ó túmọ̀ sí wípé ibi tí àgbà bá ti wà ọ̀rọ̀ ò gbọ́dọ̀ dojúrú bẹ́ẹ̀ ni ìjà ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nítorí wípé a gbàgbọ́ wípé bí àgbà bá ti wà ní ibi tí ọ̀rọ̀ bá ti dàbí wípé èdè àìyedè fẹ́ ṣẹlẹ̀ àgbà ní láti yanjú ẹ̀ níbi tí àgbà bá ti wà ọ̀rọ̀ gbọ́dọ̀ lójútu kò yẹ kọ́rọ̀ di sọ atayanyan òwe mìíràn ni ibi ọkùnrin ò bá gbé dàgbà lobìnrin ti ń jogún àdá ìyẹn ni wípé ipò tí ó bá yẹ kí èèyàn wà ni wọ́n máa ń fi èèyàn sí ìgbà tí wọ́n bá rí ẹni tó yẹ kó wà ní ipò náà ni wọ́n máa ń fi ẹlòmíín sí àpẹẹrẹ mìíràn ni ìka tó tọ́ ò la fi ń rin mú bí àpẹẹrẹ bóyá àgbàlagbà wà tọmọdé wa ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí wọ́n lè sọ fún ọmọdé bẹ́ẹ̀ wípé à sọ ara rẹ o ìka tó tọ́ ò la fi ń rin mú o ohun tó tọ́ sí àgbàlagbà lèèyàn máa ń ṣe sí i oríṣiríṣi ọ̀nà ló pín sí tàbí kéèyàn ṣe nǹkan tó tọ́ fún ẹni tó tọ́ sí kéèyàn ṣe nǹkan tó tọ́ fún ẹni tí ó tọ́ sí àpẹẹrẹ mìíràn ni afẹ́kẹ́ni jẹ máfẹ́kẹ́ni yó ti fúnni lóko ìdí ọ̀pẹ ro <laughs> àwọn àgbẹ̀ wọn á mọ ìtumọ̀ òwe yìí dáadáa nítorí pé oko ìdí ọ̀pẹ kì í ṣe oko tó rọrùn láti dá oore tó ṣe wípé yóò fẹ́ gba ẹ̀mí ẹni tó ṣe fún gan ó fẹ́ kó jẹ kò fẹ́ kó yó afẹ́kẹ́nijẹ má fẹ́kẹ́ni yó ti fúnni lóko ìdí ọ̀pẹ ro ibi tí a ó fi àdàgbà ètò tòní rọ̀ sí òun ní. mo lérò wípé mo gbìyànjú díẹ̀ láti kọ́ wa ní díẹ̀ lára òwe yorùbá a ò lè kọ́ òwe yorùbá tán díẹ̀díẹ̀ náà la mọ̀ kọ́ ara wa yorùbá bọ̀ wọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlé ó ṣe tó tó bí òwe bẹ́ẹ̀ ni a máa kọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bàbá sì ṣe ń kọ wàtí a bá fẹ́ mọ̀ nípa òwe yorùbá sí ẹ àgbìyànjú láti máa wò ó èyí tí ò bá yé wa ẹ kí a béèrè ẹ fi ìbéèrè yín sí abẹ́ fọ́nrán yìí lágbára elédùwà a ó dá wa lóhùn ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi ẹ sì ṣeun tí ẹ ń tẹ́tí sí mi ọlọ́run yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa níbi gbogbo tí a wà thank you so much. dáàbọ̀.